الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج Suratul A'la ó tóbi ojú ojú tèmi àti a fi ń wò lọ nínú tí ó jẹ́ àmà kó tóbi ojú ojú tèmi àti ẹ fi ń wò lọ wọn ni wípé láyà nàbà Muhammad sallallahu ọ̀kan nínú àwọn pàtàkì tọ́jẹ́ sàábé tọ́jọ́ ní mímà òun ni Mu'ad bẹ́ẹ̀ náà ń bẹ̀rẹ̀ lẹ́yìn àlẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ìmáàlù lòun náà tí máa kírun fáwọn èèyàn bára yà sí tó sẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam máa kírun wọn máa tó sẹ́yìn Mu'ad náà látàrí àlẹ́bà làwọn èèyàn ni wọ́n ti ń tẹ́tí sóhun náà làwọn ènìyàn ni wọ́n ti ń tò sẹ́yìn ẹ̀kẹ́ ọ̀ ṣùgbọ́n ọ̀dọ́ ni ọ̀dọ́ ni màá ẹ sì ní pé tíyàn bá jọ̀dọ̀ tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ máa yọ̀fẹ́ máa lo ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà yọ ẹ̀kọ́ tí màá bá wá kírun fáwọn èèyàn àwọn ibi tí ọba ṣe dáadáa ní alukur'an wọ́n kọ́ sáà máa fáyà lọ́nà yọ sáwọn fáyà lọ ọ̀dọ́ kan wá ń bẹ nínú ẹni tí ń kírun lẹ́yìn mọ́á nínú àwọn tí ń kírun lẹ́yìn iṣẹ́ tó ń máa ń ṣe iṣẹ́ wọ̀nyí ni kí ilẹ̀ ó tó má dáadáa ní ó ti sáré lọ kó oyin ẹ̀rọ pé gbogbo ẹni tá a ṣe nísìn táǹkà àpótí táwọn ọ̀sọ̀ kò sí odò yẹn gbà náà wọ́n sọ náà wọ́n kò ẹlẹ́rìí pé tí ní ọ̀bà má dáadáa àwọn yẹn lè má rí tí wọ́n ta mo lò bẹ́ẹ̀ torí wọ́n máa ń parí púpọ̀ tí mo á lọ́ba tí wá bẹ̀rẹ̀ tí sàwọn fa ayà lọ tí sàwọn fa ayà lọ tí sàwọn fa ayà lọ ó gbé ayà yẹn gbọ́n pọ̀ o yọkà ọ̀rọ̀ abọ́sẹ̀ yẹn ń tiẹ̀ tọ́ba ti bọ́sẹ̀ yẹn rẹ̀ yọ̀rọ̀ amúláka méjì tiẹ̀ wá yọba yọba yẹ sálámà yọba

ọlọ́mọ sèmi àti yín ló kù anábì sọ́lá àdìwájú ọ̀sọ́lá wà pé onílé ọ̀sẹ̀ ọlọ́run oníṣòrí iṣẹ́ tí mi ń ṣe ni ṣùgbọ́n màá tọ̀tọ̀ jẹ́ lè máa mú wa àwọn máa ń fa àyà gan-an láàbọ̀ sínú dáńdánátàkà wà dáńdánátà màá bí wàá ti màá tó ṣe máa tẹ́ máa tẹ́ máa ń kún ń pẹ́ ìjọ lẹ́yìn bá ti bọ́ wájú tí mo kéwú tí mo kafirú wà láwùjọ yìí bá jà gàgà wọ́n ti sálámà yìí ti tọrọ ọlọ́run àlìjọ́nà mọ́ ń tọrọ ọlọ́run ọ̀fẹ́ náà ọ̀tá mọ́ bá tèmi lọ ẹlẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kókò tó lébi àti màálù òkun yẹn hàwùlà náà Ànábì sallallahu alayhi wa sallam ó wá pẹ̀lú sí Mu'adh inú yá Mu'adh aturidu an takuna fattaana sọ fẹ́jẹ̀ kí ló máa fìtínà àwọn èèyàn ni kí ló fẹ́ máa fìtínà àwọn èèyàn fún ọ̀dà ọyọ tó ọwọ́ bá ti fẹ́ kírun fáwọn èèyàn máa ka sabbih isma a'la àti wash-shamsi wa duhaha kí ló fà tó jọjọ́ bí sẹ́bí sí ọ̀rọ̀ mi kalẹ̀ alára Suratul A'la ojú ojú tèmi àti yín fi ń wọ̀ lọ ẹ̀tọ́ àwọn àwọn ọ̀gá ọjọ́ àkójọ àwa mùsùlùmí ọlọ́jọ́ jímọ̀ bẹ́ẹ̀ náà mẹ́kọ̀ọ́ kódà mùsùlùmí mìíràn tí ìran rẹ̀ ò dúró déédé yọ́lọ jímọ̀ ọjọ́ jímọ̀ nìyàn máa mẹ́rin mùsùlùmí tọ́rọ náà sàpáwọ̀dà tààbá wá dé dímà tàbà mùsùlùmí ọlọ́rẹ́ rẹ̀ẹ́rẹ́ kò sí èrè kí bẹ́ẹ̀ tó lọ́dún alámà pé jàmá àti dímà ọyà àti jàmá lásán bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá dí mọ́sálásí wà yí lọ́jọ́ dímà inú bí i gbà wẹ̀ ibi ò ní gbà wẹ̀ ọ̀hún náà ní gbà wọ̀ bẹ̀rẹ̀ tàbá ṣe kó tó bá tàn tàbá kírun kí ni a tún ní àbíkì sàbẹ̀ ìsìmọ̀ rọ̀ bí kẹlẹ́ àlà àti ọ̀ṣìyà kí ló rí ìrọ̀pá àtọ́mìyẹ́ kí ló dé tó ṣe wípé wọn lànàbí tó mú pé ká máa ké lọ́jọ́ jímà ń bàtà àmàkírùn jímà gbogbo wọn yẹ yóò jọ ọmọ ayébẹ àti rẹ gbogbo sọ̀rọ̀ tó lè ààlà sọ̀rọ̀ pàtàkì sọ̀rọ̀ tó tóbi ni gbàtà ń tú lọ ó tóbi àbí ò tóbi yóò àmàyémi àti ẹ̀ ìrọ̀pá àjọ́mi tí sọ́rọ̀tù láàlá ó tóbi àbí ò tóbi ó tó bàbàrà àbí ò tó bàbàrà ó tó pàtàkì ó tó pàtàkì àbí ò tó pàtàkì a padà nígbà tá a bá ń tu lọ tá a bá mẹ́nu bá Suratul A'la eléyìí tó ṣe pé níjọ́ láwọn tó lọ lè kẹ́ wa dúró lẹ́sìn kùnú wa tí ẹ̀ bá ní sẹ̀mí kí ló máa ń ṣẹlẹ̀ ọ̀pá díẹ̀ ètí wọ́n fi di àwọn èèyàn mẹ́lẹ̀ kan máa sàálẹ̀ kí wọ́n gbà náà nù wọ́n pé táwọn ọmọ bá ti mọ̀ pé a sàjàjì ẹ̀ lọ́jọ́ kan táwa ti dé sẹ́bi kí ìyẹn sì pẹ́ débẹ̀ èyí bá débẹ̀ kálukú ní ọ̀pá jẹ àwọn ipa ọlọ́run sàánú sẹ́bí ọ̀gbà díẹ̀ kò ní kéèyàn ọ̀pá jẹ àwọn tó wọ́n sọ pé náà ló ní ìdí adìẹ o ṣùgbọ́n wọ́n fi ń di àwọn ọmọ mẹ́lẹ̀ kan mọ́ sàánú ǹjẹ́ sẹ́bí tí a rí nǹkan jẹ ó tó kù súra mi tí a tó máa jẹ nǹkan mẹ́rin tó fi àyẹ̀ ọ̀pọ̀ àmà àti yàásín kéèyàn tó wájú wà láà àwọn oúnjẹ a máa fẹ́ràn àtẹnujẹ wọ́n á fi jẹun mẹ́lẹ̀ wọ́n bá parí ìṣẹ̀bí já adìẹ ní ọ lọ́wọ́ àwọn àfáà nǹkan jẹ náà tán pàdé fún wọn tó wọ́n bá sá lọ bóyá ti tó báyìí tí bá máa pàdé bá ń gbà náà ìjọba wò lè pàdé ẹ ẹjọ́ tọ́rọ náà ti gba ẹ̀sìn rẹ̀ láàyè ẹ̀sìn ti fẹ́ àwọn ẹni tí ọ ẹjọ́ ọba ṣẹ̀sìn lásìkò ìlú dúró tì tí ẹ̀bá ṣẹ̀sìn lásìkò ìlú tó dúró bá ń tì kò máa ti ń ṣe síríìtì wọn lọ́ọ̀tì kọjá agbololé olóòdì tó nílẹ̀ tó fojúdọ̀ ọ̀sàgbólé náà àwọn ibìkan ń bẹ táwọn tẹ̀lé rò pé súnú pé bí atẹ́gùn ní gbedele àwọn ọwọ́ ọ̀nà bẹ̀ ilé bàbá baálé ilé wọn lọ́kọ́kọ́ mú àwọn ọmọ baálé gan wọ́n kọ́ ti sùn àwọn alìmọ́ràn tí wọ́n burú ṣe èwù tó burú dáadáa lórí súnà ọlọ́dún àánú àmọ́ wádìí ń súnà ẹlẹ́mí ò fi agídí rẹ̀ ẹlẹ́ náà ò ṣùgbọ́n lọ́wọ́ mú ẹ̀sìn ọlọ́run ọ̀kan tó láàrẹ́ tí a mú ti gbà àbíkẹ́yàn gbìyànjú kéèyàn sojú kòkòrò téèyàn ọba bá ẹ̀sìn lọ nítorí pé kò fẹ́ kò ní níyì bẹ́ẹ̀ ọba bẹ́sìn lọ nítorí pé báyọ̀ bá ti lábùkù ká máa lábùkù èyàn ó sì tún ní ìyọ́ làpàlẹ̀ ọlọ́ọ̀bà mi ọba dáadáa ó ní sábì sábì tàwùsí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n bá ní súra ọ̀rọ̀ pọ̀ Suratul A'la ní jẹ́bẹ̀ ọ̀rọ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ náà sẹ̀bí tọ́lọ̀ ọ̀bọ̀ ọba tọ́lá rẹ̀ ká wípé sẹ́bí hisma sẹ̀bí gẹ́gẹ́ ni ṣùgbọ́n wọ́n já ní kásìrọ̀ nítorí alifatilamu tó wà

فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك لقد جاءك ọ̀rẹ́ màáyé kún tàbí ṣáàkín tó o bá ń ṣiyèméjì mímá àǹzàyínà ìlàyík tí ń tá sọ̀kalẹ̀ fún ọba dá ọ lójú só lè mọ́dá ọ̀nà mi lójú ìrọ̀kọ́ ẹ̀gbọ́n mi yé ẹni ọlọ́run ní kí wà yọ ọmọ bá tí ó rí màláyíkà sí tó lọ lè sọ̀kalẹ̀ fún lè mọ́dá lójú fàyẹ kún tàbí ṣáàkín mímá àǹzàyínà ìlàyík tó o bá ń ṣiyè méjì ń pa ń tá a sọ̀kalẹ̀ fún ọ. fasali ladina yaqra'una ba min qablik. lọ́ọ̀bì àwọn tí ń ka tírà síwájú rẹ̀ léèrè laqad ja'aka alhaqqu min rabbika òdodo dé látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó dé wá bọ́ ọlọ́run lójú ọ̀rọ̀ yẹ kó ń ṣe ńlá oṣù tó ń ṣe ńlá lérò ọlọ́run bá máa kó wá bẹ́ẹ̀ tá lọ́lọ́run bá gbà lérò ọ̀rọ̀ nu nínú tafsir níjọ abá débẹ̀ àwọn àmọ́ sàlàyé bẹ̀ níjọ abá débẹ̀ ọlọ́run jẹ́ mi wá sí. ọlọ́run a máa dojú omi kọ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam kódà tó ṣe wípé lẹ́yìn rẹ̀ kọ́ bẹ́ẹ̀ lómi ìlérò yàtọ̀ sóhun ọ̀rọ̀ tí ọ̀bẹ́ lómi lẹ́yìn anábì wí sallallahu tí ò tún bá wọn mọ̀ gan wí يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا أيها إنا أرسلناك إنا أرسلناك إنا أرسلناك شاهدا máa jẹ́ ṣáàhìdàn wà mọ̀ bàṣírọ̀ wà nàdírà a máa ṣàlàyé ilé yẹn náà jọ mi arẹ́bì lọ́lọ́run ọba ń bá mi bíjọ rẹ̀ ọba nípìn ń bẹ̀ òun ní gànàbí tún gbàjọ فطلقوهن لعدتهن يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن ọlọ́dún rẹ̀ ànábì nígbàtẹ́yìn mùsùlùmí bá fẹ́ kọ obìnrin sílẹ̀ ẹwọ nǹkan ó bẹ̀rẹ̀ pẹ̀lú khitabu wahid ya ayuhan nabi kò tí ìwà parí ọ̀rọ̀ yẹn tí bí ń sọ pé ìdákọ̀lákọ̀tún kò ní ìdákọ̀lákọ̀ta ọ̀nà mẹ́tún nìyẹn tọ́nà tó máa gbà á dojú ọ̀rọ̀ kọ ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn bí ìwà ń bẹ tó dojú ẹ̀kọ́ sóun ló gbà lérò abẹ́lómi ló gbà lérò سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى ọlọ́run ọmọ wa ṣe ẹni tó gbà lérò ó dojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam sóò nìkan kò sọ ṣé kìí sóò nìkan kò sọ tó bá rí bàm kíláàsì kíláàsì nínú àmì tábìmọ̀ pé sọ̀rọ̀ yìí ní agbára òun ni wípé ìgbàtọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ij'aluha fi sujud sabbih isma rabbikal a'la tẹ́ bá fẹ́ máa ṣàfọ̀mọ́ fọlọ́ ń tọ́ ga jù ẹ máa ṣe fún gbàtẹ́ bá wà forí kalẹ̀ ìdíkírù forí kalẹ̀ abẹ́mọ̀ kẹ́ táwọn wí nù ibi tó tó di láàrín òkè sórọ̀ yìí sórọ̀ tó lágbà ọlọ́run ọmọ ọmọ tó méjèèjì síra wọn ìgbà tó mẹ́ẹ̀dé ènìyàn yẹpẹrẹ jù olùgbà tó bá kú fún ìgbà bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ akọrọbù máa ya kúrò lè abdùmí rọ́bì yìí wọ́n wọ́n sáàdì ìgbà tó yẹ súnmọ́ ọlọ́wọ́ ọba jù ìgbà tó yẹ wá forí kanlẹ̀ torí ìgbà náà lè yẹ yẹpẹrẹ jù ọlọ́mọ bọ̀ wá lẹ̀ lẹ́yìn bá fẹ́ fi àjẹyẹ tó bá fẹ́ kú bí sí bá mi sọ̀rọ̀ yóò mú lẹ́màá ọ̀dọ̀bálẹ̀ fún torí pé wọ́n lọ́wọ́ lẹ̀ yẹn lọ́wọ́ jẹ́ pẹ́rẹ́ jù níwájú ẹ̀tọ́ ọ̀dọ̀bálẹ̀ fún ìyẹn láyé fi dọ̀bálẹ̀ fẹ́lòmíì lẹ́yìn ọlọ́run láyé fi kúnlẹ̀ fẹ́lòmíì lẹ́yìn ọlọ́run ọba bá tọ́lá ààrẹ ga ìrògbé ẹgbọ́ mi yé ọlọ́run wá ní káwọn ọmọ lọ nígbà bá délé ta fún ìpínlẹ̀ wọn káwọn ọmọ sì subhana rabbiyal aala sọ̀rọ̀ tó ní agbára àwọn àfọ́jú tafsir wọ́n ṣiṣẹ́ wọ́n dọ̀ ọlọ́run jò yé wa sábẹ́ hísímà ọlọ́run ọba mi ó ní sábẹ́ sábẹ́ hísímà ṣe àfọ̀má fún orúkọ ọlọ́run ọba rẹ̀ àwọn tafsir wà bẹ̀ láti bí sábẹ́ sàfọ̀má kéré tó máa ṣe àfọ̀má wọ́n ní tó máa rẹ̀ ní wípé náà zè fọ́ọ́mà ṣùgbọ́n gbàtọ́lọ́ wà sọ ọ̀sọ̀ wípé sábì rọ̀bákà àlàálá ó ní ìsìnmọ̀ rọ̀bíkà àlàálá tí ẹ bá bẹ́ sọ ọ̀rọ̀ oníjà sí ìrùsọ lórí fún orúkọ ọlọ́run ọba rẹ kò ní sàfọ̀mọ́ fọ́lọ́run ọba rẹ sọ́lọ̀ ńlá máa ń sàfọ̀mọ́ fún àbókù ẹ̀. sàbí ìsìmọ̀rọ̀ bìkà láàrínà. tálà máa sàfọ̀mọ́ fún yusabbihu lillahi máa fi samawati wà máa fi ardi alimaliki alikudusi alazizi alhakim. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم ọ̀rọ̀ ní ogun tí ń bẹ ní sábà tí ń bẹ lẹ́ sàfọ́mọ́ fún lílá ìlógbè pọ̀sán ọkọ rẹ̀ mẹ́ تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا أن إلا يسبح بحمده ọlọ́run bá mi ọba dáadáa ó ní àṣàpamọ́ fún ọkọ̀ ọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àyè inú Al-Qur'ani tí ó ní àṣàpamọ́ fún wáyé sábẹ̀ ẹ̀wọ́n náà وله يسجدون ويسبحون وله يسجدون ọlọ́ni máa ń sàfàmà fún òun ní àforí kalẹ̀ fún òun ní àsàfàmà fún òkú òun èyí ṣe tó ní àsàfàmà fún òkú mi sábẹ̀ ìsìnmà rọ̀bìkà láàrá láwọn ààbò mi tó bá ní ká fi àfọ̀mà ẹ̀tùmọ̀ àwọn nǹkan yóò tó fi ara fi sí sàbáhà lìláàyè yóò sàbíhù lìláàyè ṣùgbọ́n ní òtún débi ó ní wá yóò sàbíhù náà ní ìrọ̀pá ẹ̀dọ́ mi yé ọ̀dà nítorí ọjọ́ òye wa dáadáa táàmù ayé bí ọlọ́wọ́ bá pàtàkì tí ń sọ ń bí àwọn súra tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú tẹ̀síbíhì súra méje ọ̀tọ̀ọ̀tọ̀ táàmù ayé bí ọlọ́wọ́ bá nínú méjèèjì eléyìí lọ́jọ́ yìí ẹ máa wo ẹ máa wo ẹ̀yọ́ kéwú àwọn ọmọ kéwú pọ̀ níbi ìgbà tó lọ́wọ́ bó bẹ̀rẹ̀ rẹ̀ kí ni aslu al-ishtiqaq ishtiqaq aslu ishtiqaq tàbá ń fa ọ̀rọ̀ yọ ibi láti máa ń masdari alákọ̀ọ́kọ́ ló al ni masdari lọ́lọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ subhanalladhi asra بعمده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان الذي أسرى بعمله ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا masdari ẹ̀rì tẹ́yẹ̀ bá wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ́rùfù tí ń kọ wọ́sà níwò ní wọ́n kọ́kọ́ yẹn madini ó wà bí sàbáhálì abẹ́rùn pé sàbáhálì bẹ̀rẹ̀ àwọn sóra tó súnmọ́ sàbáhálì láàyè máa fi sàmáwáàtì wà lárúbì sóra wọn ha náà hàrí ìlú rẹ̀ wọ́n bá kúrò nìkan ọdún wá fi sàbáhà ní ilé orí pé mo ti yọ wà máa fi kò mẹ́ sàbáhà láàyè máa fi sàmáwáàdì wà máa fi àdì ìyẹn ṣẹ̀ṣẹ̀ ní tẹ́yìn sọ mi ní ilé bẹ́ẹ̀ láàrín ẹ̀kọ́ yóò sàbẹ̀wò wá tẹ̀lé èrògbẹ́ ẹgbọ́n mi yé kí ló tẹ̀lé máa dí mọ̀dọ́rí ṣùgbọ́n mọ́sítàrí wá máa rí tẹ̀lé mọ̀dọ́rí ó tẹ̀lé bàtọ́lọ́wọ́ parí òfin àmúrùsí ìtọ́lọ̀wọ̀n bá ń sọ níbi ọ pàtàkì rẹ̀ ah, àwọn sí ah, wọ́n dáàmù hmm, àwọn agàmẹ̀rẹ̀ jẹ́pọ̀ àti sí ṣàlá àwọn àtúnà ni àwọn àtúnà ẹran padà sínú àwọn tàbí kẹ mọ mú káàkiri bí mi náà ti ń bá yín mú wa hàn ó ṣiṣẹ́ sábẹ̀ ìsúnmọ́ rabbika al-a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhraja al-mar'a faja'alahu ghufa'an ahwa wá. sàbíhísmà rabbika al-a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhraja al-mar'a faja'alahu ghutha'an ahwa. ọlọ́ọ̀bá mi ọba dáadáa oníṣàbíhísmà rabbika al-a'la ibi tá a ti wá lọ ni wípé kí láṣàfọ̀mọ́ fún sókọ ọlọ́run ọba láṣàfọ̀mọ́ fún ni àbọ́lọ́ sókọ rẹ̀ láfọ̀mọ́ àbò àwọn onítàfsí wọ́n dá púpọ̀ wọ́n ṣiṣẹ́ púpọ̀ wọ́n ní wípé ọlọ́run ọba láṣàfọ̀mọ́ fún ṣùgbọ́n ó kọ́ rẹ̀ láàdàtà fi ṣàfọ̀mọ́ fún ní tí mo sọ yẹn ìyá mi ọlọ́run ọba mi lásàfọ̀mọ́ fún ṣùgbọ́n tá a bá fẹ́ sàfọ̀mọ́ fún orúkọ rẹ̀ ládàá àǹfààní rẹ̀ rí àǹfààní tí ọmọ ń sọ ní wípé èyí á máa ń sàfọ̀mọ́ fọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ gàbí kọ́líbì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ náà bí bẹ́ẹ̀ kọ́ èyí á sì máa fi ẹnu ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ìlọ́jọ́ fàtọ́bíjọ́ jẹ́ pé àwọn àfọmọ́tọ́lọ́run ọba ń sọ àlùkòdó ẹ̀wà lẹ́kọ̀ọ́ṣù ọwà mẹ́ tó sábẹ́ ọ̀là ó sàmáwá tó sábẹ́ wàlẹ̀ àrùndùn wà máa ń fi hìnnà gbogbo tọ́lọ̀ sọ ìṣàmùfọ́mọ́ àwọn fọ́lọ̀ ìtẹ̀lébà ni pèlú tọ́lọ̀ ọba sọ pé òun torí ẹ̀dá wọn wọ́n sì tẹ̀lébà fún àwọn ẹ̀rọ kọ́ ń bẹ tó ṣe wípé ẹnì kò ní ìdúró pa àtàǹbẹ̀ mi lọ ọlọ́run fún àwọn ọmọ ẹ̀ ní ènìyàn lágbára láti fẹ́ bẹ́ẹ̀ lẹ̀ àrùn balẹ̀ àwọn ẹ̀rọ kò kẹ́rẹ́ pẹ̀lú sí pé tó bá ṣe wọ̀ ní skéèlì mẹ́wàá wọn ò lè wọn tí ó wọn wọ́n mélòó ní ojú ẹ bá kó tó wáyé láti ní skéèlì aliwọ́ tí mo ẹnu kan wọn ìyẹn mẹ́wàá nù wá kí lè rí jẹ tẹ́bá tu màálù àbíké akọ màálù tó tóbi tẹ́bá sọ̀rọ̀ skéèlì ogún ẹ̀yìn ò wọn tó bá wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ìjọba mẹ́rin ni àtúndà alábàálẹ̀ àwọn gbà fún lò gbígbà wọn kì í ṣe pé wọ́n sọ pé subhanallah àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n tasbih táwọn ṣe ọlọ́wọ́ fẹ́ jẹ́ ọmọ alọ́kàn ilé ojú ọsọ tó sabbih isma rabbika torí tó bá ṣe pé kọ ọlọ́run ọba ló fi ṣàfọ̀mọ́ fún sọ síta ní ìrọ̀pá láyé mi sí. sábẹ̀ isma rabbika al-a'la. ẹjọ́ máa túmọ̀ ní kéfì ọkàn rẹ̀ ṣàfọ̀mọ́fọ́ lọ́hún pẹ̀lú pẹ́kú orúkọ rẹ̀ síta ní ìrọ̀pá láyé mi ti jam'an bayna tasbihi bil qalbi wal lisan téèyàn bá ní àdìsọ́kàn tó lálàáfíà nípa ọlọ́run nípa àwọn ẹrú ẹ̀ tí ń ṣàfọ̀mọ́fọ́ lọ tọ́rọ̀ pé kò sí ọlọ́run ọba míì lẹ́yìn ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ẹkùn ti fọlọ́run mọ́ àti ọkàn rẹ ni wípé ọlọ́run bò gbé méjì ó ti sàfọmọ́ ọlọ́run kó o níbi tí ò lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ láyé mẹ́kọ̀ ní tí ọ̀tọ́ sí ọlọ́run tí ẹ̀mọ̀ kéèyàn ti fọlọ́run bá mọ́kù mi nígbò ti gbà pé ọkàn ni hádà tẹ̀síwé hàn bí lọ́pọ̀lẹ́bí kò tó ní ìrìn pé táà ń sọ yé ìlóòrì wá sàfọ̀mọ́ fún ọlọ́run ọba pẹ̀lú kọ́ ọ dákọ rẹ̀ nítorí káhàn rẹ̀ ní ò

Ṣàfọ̀mọ́ pẹ̀lú pé kọ́ọ̀dá kan lọ́rùn ọba rẹ ọba tó ga jù. Sókè yíwa, ó wà láti ṣàfọ̀mọ́ fọ́lọ̀. Kí láàfọ́lọ́ ọba náà kò bẹ̀rù ọ̀rọ̀ mi wà. Abẹ́ẹ̀ṣẹ̀ wàlẹ̀ ayúbù gbogbo tí ń bá ń jẹ́ àbùkù èèyàn ń bọ̀rọ̀ wà áwọ̀ ń bẹ̀ ní ìrùpá dọ́bí yé gbogbo tó bá jẹ́ kí ni tó bá ń jẹ́ àbùkù èèyàn ń bọ̀rọ̀ ọba má kúrò ń bẹ̀ bóòlù yóò sì ní ẹnìkan lọ́lọ́run tí ó tún wá lọ́jẹ́ ọ̀kan ọlọ́run méjì àbí mẹ́ta nígbà tó ẹgbẹ́ ẹnìkan náà wá bọ́ bá fẹ́ àwọn ẹyọ̀kan kò lè bá kí wọ́n bóun dùn bẹ́ẹ̀ náà yọ ẹ̀kọ́ ẹjá wa pẹ̀lẹ́ ìrùn tí gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa tá a ní tọ́lọ́wọ́ bá pẹ̀lú mi láti ṣe tó bá rówó ra fóònù tẹ́nì kan bá ya lọ́wọ́ rẹ̀ tí ń lò téèyàn bá pọ̀ tó bá ní fóònù tó ṣe dára yóò fẹ́ ní wọ́n mọ̀ fóònù lónìí ẹ fún mi fóònù mi yẹn náà máa fún yín padà pẹ̀lú ọ̀kẹ́ ẹ fún mi fóònù yẹn náà ẹ fún mi fóònù mi yẹn náà máa fún yín padà ọfẹ́ ní wọ́n mọ̀ pé kì í ṣeré lórí fóònù mi mo ní o ọmọ ẹ̀dẹ́ Àfọlọ́wọ́ ọba máa kúrò níbi gbogbo àbùkù, gbogbo àwọn àgbàgbọ́ náà dánadán, gbàgbọ́ jákujàku. Ìgbàjọ́ ọ̀fẹ́ nìkan pa ọ, ẹnìkan ń ṣe ọ, ẹnìkan ń dọ́ọ̀lá ọ, ẹnìkan ń lé ọkì. Tí ọba sì láwọn, ọfọlọ́wọ́ ọba máa kúrò. Ọfọlọ́wọ́ ọba máa kúrò níbi àwọn àròyìn àbùkù tó jẹ́ ti ẹ̀dá ẹ̀ tí wọ́n náà fẹ́ kí wọ́n fi ròyìn ẹ̀.

àbẹ́rọ̀ pé ròyìn àbùkù bẹ̀fẹ́ dàtọ́lọ́ sí ìròyìn rẹ̀ pé yẹn bá dún mọ́tòmọ́tò ṣé àbùdùwà dáadáa ìròyìn gidi ni ẹnikẹ́ lára ẹ̀dá gàrú ẹ̀pọ̀ ó mọ́tòmọ́tò ni àbí gbà tọ́lọ́ bọ́rọ̀ yẹn ara rẹ̀ kọ́ wà Allahu alladhi la ilaha illa al-maliku al-quddus as-salamu alhaziz olẹ́gàbáàrò lmutakabir ọlọ́ọ̀lẹ́ mi máa ṣe mọ́tòmọ́tò ń tèmi ṣùgbọ́n tó bá lọ sí mọ́tòmọ́tò ìtẹ̀ ọ̀rẹ́ ìròyìn àbùkù fẹ́ dà ń bẹ tọ́lọ̀ bá fi ròyìn ara rẹ̀ àmìyàn ròyìn ẹ̀ ṣùgbọ́n gbogbo ròyìn àbùkù fẹ́ dà ọlọ́run bá lẹ́tọ̀ọ́ tí ọ̀rọ̀ abẹ́fì ìmọ̀ràn ya ara rẹ ọlọ́mọ̀ jù ọ lọ torí kọ̀ sí ẹjẹ́ abẹ́ kí wọ́n pè wọn láìmọ̀ amẹ́ríkà bẹ́ẹ̀ tó wọ́n pè wọn láìmọ̀ sọ pé nìkan kó o ní èsà facebook ni ó di láàárọ̀ ọwọ́ kálukú ló wọ́n yé èmi náà àbá ní tí kì í bá wọn máa wé fún ìyàwó tó wọn tá a lọ fẹ́ kí wọ́n pè wọ́n ní ọ̀gọ̀ amukun mẹ́kọ̀ọ́ tí wọ́n mẹ́jẹ́ ènìyàn bá fẹ́ kí wọ́n pè ọlọ́pọ̀ ọlọ́pọ̀ bá fẹ́ jù ọlọ́ asma'uhu almaylu kufrun وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى وإن تجهر وإن تجهر بالقول وإن تجهر وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى فإنه يعلم السر وأخفى á kọ ọlọ́run ọba ọba tó láàrin ga má á lè nàkọ́ iṣẹ́ wẹ̀lẹ̀ yóò bì í. ìrìnwá ọjọ́ mi á kọ ọlọ́run ọba má kúrò ní gbogbo tó jáwé gbogbo àléébù ọlọ́run ọba ọba tó láàrin ga má kọjá bẹ́ẹ̀. ó wá kùn kẹ́ ọ̀kan á wà á fọ́ máa sálàtì màlúù ọ̀kan á kọ ọba mọ́ kúrò níbi ká máa yún àtẹ̀dẹ́ ẹsẹ̀ wọn.

tó fẹ́ àwọn akiri nígbàgbọ́ búlé mọ̀nú Al-Qur'an ó ní gbogbo ẹni tó bá sọ wípé Ìsá ọmọ Mariama tó bá lọ́lọ́wọ́n bá lè ó ti ya kìfìrí ó ní ọrùn àti yá rẹ̀ tó bá lè wà ẹwà yàkùlá ní pààm àti yá àtọmọ àwọn méjèèjì ní jẹun ọ̀nà ọ̀nà fi ọ̀nà ẹtí bá ti jẹun ó lè wọ́lọ̀ ma torí ọ̀pọ̀ lè bẹ̀ yóò ṣe tán bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ó wà bá mú kálọ́ lọ́mọ bá lọ sùn ìgbà tí àfikà kọ́lọ̀ wọ́n láyé tó bẹ̀rẹ̀ kọ́ sàánú mi àti yín fa kọ́lọ̀ kó mú adúó kọ́lọ̀ kó mú adúó èyí wọ́n fọ́ lọ́wọ́ ọba mọ́gbò níbi kí ẹ mọ́ fi wẹ́dà gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba dátà adé èèyàn tá ń pẹ̀lá wà léèyàn ṣé wọ́n bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan dá ó ṣùgbọ́n lọ́ní láta àfọ́dọ̀ sínà tó oh, ọlọ́run bá lọ́wọ́ èyí tó gbé débi bóun ti ẹ̀wà sùn wọ́n èyí tó gbé wọ́n sì sùn ọdọ̀dọ̀ bá bọ́ sí fọlọ́run ọba mọ́ tó ní fi wé ẹ̀dá má bá wọn wà lára àwọn tí ó mọ̀ sọ pé ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ wọ́n lè bá ṣe rí ọlọ́run gangan sí ọ̀dà òkè tó bá wá rí bẹ́ẹ̀ sí pupa wá ní àbí dúdú gbogbo àwọn ìdájọ́ burúkú yìí ni máa fi ẹ̀dá wí ọlọ́run àwọn kan tó jẹ́ ìwọ ọlọ́run ká máa gbé fẹ̀dá orí ibú ní bẹ́ẹ̀ kẹ́ni ká máa lọ́hùn máa kọ̀kọ̀ kọ́ ọ tẹ́wọ́ kó sọ alábà lọ́wọ́ kó lòun rí kíní kan bẹ́ẹ̀ ebi Fatima ló kọ ọmọ náà àwọn ọmọbìnrin kejì sọ̀rọ̀ obìnrin mọ̀ bá wà ó kàn lásán ni ó sì tún gbàgbọ́ wíìrì ẹni ó gbọ́ ọlọ́wọ́ tó ní ah, Fatima ah, Fatima rè ah, ẹ rárá kì í sọ̀rọ̀ obìnrin la bá wà ó kì í à ọmọ tó fẹ́ yọ sí ọlọ́jọ́ wájú kí wàá lè lọ bá wa olórí ikú ní orí kẹfẹ́. sábẹ̀ ìsúmọ̀rọ̀ bìkàlá àlá. wọ́n sì máa ń tẹ̀lé akáyàwó ènìyàn ó sì máa fi tayò àwọn tí wọ́n ọ̀rá kéré fún ìgbà kékeré wọ́n àríkẹ́ tó fi ṣe wọ́n ọ̀rá kéré fún wọn wọ́n wá fi tẹ̀síwá sí lágbàá ẹ̀yà máa ra tọ́ ìfà àwọn ọmọ yìí káwọn àbí kíkàkú kàsí tẹ̀sùbá wọ́n wà gbá wọ́n gbá tẹ̀sùbá wọn láàrin hmm. kí wọ́n lọ ṣẹlẹ̀ irọ́ ní ń pa wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bá débi yánrin yánrin ni ẹlòmí ọmọ di yánrin kì ẹ bá rí tẹ́lómi ra kí tọ́tẹ́ bí lọ́jà yẹ́n ní pé yẹ́n ìwọ̀n ìwọ̀n níbi sálùbọ̀ kò fi sẹ́jà o yọ lọ ra yàrá omi ń tàwọn míì mùsùlùmí gidi tó o fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú jẹ́ mùsùlùmí gidi ọ̀rọ̀ fọlọ́mọ̀ bá wọn kó o ní àlàálà ọlọ́run bá ní ọlọ́run ga jùlọ lọ́nà mẹ́ta ọ̀gá jùlọ ní kíni ní ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta tá a bá ń sọ̀rọ̀ ló wù ọ lọ à ń sọ̀rọ̀ nǹkan mẹ́ta ọ̀tọ̀ ọ̀kan wa ń bẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta làkàdì wà ń bẹ kí n bọ̀ lọ́wọ́ àbẹ̀ làkàdì àwọn wọn jà làkàdì mẹ́ wọ́n jẹ́ ara wọn òun ní nǹkan fún ìgbà tí gbé sọ́pọ̀lọpọ̀ lọ́kàn tó ní orí súnà yìí kí wọ́n máa ní gbogbo àyọ̀lọ́ lọ́wọ́ bá wà wọ́n fẹ́ takò ọ̀kan nínú olówó ọlọ́run ní yorùbá láyé mi yé wa àyà aláàlọ́lọ́run ọba ọ̀nà mẹ́ta ló sì fi káyàtọ̀ àwọn tí wọ́n bá fẹ́ bá kan jalà káàdì nínú gíga rẹ̀ wọ́n ní gbogbo àyọ̀lọ́ lọ́wọ́ bá wà ìbọ̀lọ́ lọ́wọ́ bó sí síbi tí ó sí ẹlẹ́mìí ní bá a ṣe jókòó ọlọ́run bẹ̀ bẹ̀rẹ̀ láàrin bàbá níbo ló wá jókòó sí tó gbé kùrùsí yìí wà nígbà tí ń bọ̀ káwá mọ̀ bí kùrùsí yìí rẹ̀ tó sí kùrùsí yìí tó gba sọ́mọ́ àtìlẹ̀. wà sí àkùrùsí ìhù sàmáwá ti wà láàrùn. nígbà tí kùrùsí yìí bá gba sọ́mọ́ àtìlẹ̀ tí kùrùsí yìí jẹ́bi tí ó jẹ́bi tí ń gbé gìgísẹ̀ tẹ́bi ayé gìgísẹ̀ rẹ̀ ni kùrùsí yìí kẹsẹ̀ àrùsùn níbo ló sí nígbà tó wá sáàrin tẹ́ẹ̀mí lọ́wọ́ láàrin yìí báyìí níbo ló àwọn ènìyàn ta aṣọ fún báyìí wọ́n rọ̀ kiri káàrọ̀ wọ́n lànà ìjọ àjọkù sáàrin rẹ̀ lẹ́yìn magiribi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ alẹ́bìtì wọn lóko sí mọ́sálásí ti bẹ̀rù ó ti jókòó sí ti bẹ̀rù ó jókòó lẹ́yìn káàkiri ó ti jókòó lẹ́kọ̀ọ́ kí ó jẹ́ kún bàdẹ́ kí mo ní ó wà nígbà ló wà sí mímú sáàrin àsìkò ayé òtún wá bára wọn mú nígbà tí jókòó bá ní ìlú òun làárọ̀ níbo mi ìwọ̀n àsìkò tààlẹ̀ ìṣàtàmì sí ọmọ kiri kí ìjọba jókòó kí ni jẹ́mẹ́ ló ló pẹ̀lú ààrẹ sí lẹ́yìn nìkan gbàgbọ́ wọ́n wà fàáyé wọ́n ní fi dára jòjò àwọn fàáyé ní fàáyé rẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ àwọn bàbá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀gbọ́n sọ̀rọ̀ kó borí wọn wálé tọ́lá wọn ní bá kìí dàbí pàdé lọ́wọ́ ọlọ́wọ́ sí gbogbo ayé ọlọ́run sì dá mọ́ wa gbóhùn sí gbogbo ayé torí wọn bí ẹnìkan dá nínú wa kí nǹkan kan ó ṣẹlẹ̀ sí kọ́ fẹ́ dúpẹ́ fọ́lọ́run kọ́ ọlọ́run fi àmì ọlọ́run bá wọn hàn kọ́ wa máa wo òpó ní owó wà láì òkè ní owó bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà máa ní àwọn mùsùlùmí gan àwọn agbábọ́ọ̀lù gan nígbà wọn bá ṣe bá kò wá bọ̀ mìíràn ilé kẹfẹ́ tó sókè yóò ẹ̀ẹ́sìrí kẹ̀kẹ́ ní ọkọ̀ sọmọ́ báyìí bóòlù ìsọ ẹyọkan la ilaha illallah àdámọ́ ẹni tọ̀bíyà fítọ́rọ̀ àdámọ́tọ́lọ̀ ọba ti dá máa ara tọ́dọ̀dọ̀ gbà sabbih isma rabbika sabbih isma rabbika al-a'la ọlọ́ọ̀bá ti sàmọ́mọ́ fọ́lọ́wọ́ ọba ààrẹ ọba tó ga jù mọ́lọ́gà lọ́nà mélòó ọ̀gá ọlọ́run sí ọkọ̀ ẹgẹ́lẹ́mí ó ti gbàgbé ọ̀nà mẹ́ta lọ́wọ́ ọba jọ àgbàjú gbẹ̀ẹ́dẹ́ lọ alákọ̀ọ́kọ́ ni olówó dáa dáàtò ọlọ́run pàápàá rẹ̀ ga òkè gbogbo ẹ̀dá ẹ̀ lọ́wà nítorí ipò wà lókè gbogbo ẹ̀dá ẹ̀ lójú ọmọ rí gbogbo wọn àkókò gàgàrà tó gorí ọ̀pẹ tó lè lé téńté kí ni a lọ ṣẹlẹ̀ sí ojú tó lé ojú tó kù nígbà tó wà lókè nígbà tó ṣe kí ni tó wà lókè. Okay yorùbá kan ó ní ẹni ọ̀nà orí tẹni tó jókòó rí torí kò ń di gasi ẹ wá alákòókò fẹ́ rí ó roko orí lọ ọwá létéńté ojú ẹ̀ tó lé ó tókò ọwá lọ́lọ́wọ́ bá ń bẹ gbogbo ayé bóò ni ó sì wá rí ó gbogbo tí wá ń wá bọ̀bẹ̀ ní ènìyàn ní wá ń bá wọn látọ̀dọ̀ ẹ̀ látòkè nígbàjọ́ sọ̀rọ̀ tíra rẹ̀ ó lóun sọ̀kalẹ̀ tí ọba wà lókè wọn máa sọ̀kalẹ̀ ṣe tí ọba sí lókè tí wọ́n máa sọ̀kalẹ̀ ó sì lóun sọ̀kalẹ̀ ó tún gbogbo àyè lọ́wà ó sì ń ka iná àǹsá iná òfin ilẹ̀ láti àwọn náà mọ̀ láyà tí wọ́n máa ń lò máa yà kúnnù mi ń dájé wà sára àfàtẹ́rù àrọ̀ orí àbó orí nígbà ọlọ́wọ̀n bọ́ ọba tọ́lá rẹ̀ gáyà alámọ̀mọ́ fi sàmá wà á ti wá máa fi àrùn ọmọ ojú tí ń bẹ ń sọ̀rọ̀ ọmọ tí ń bẹ lórí ilẹ̀ máa ya kúrò mi nájẹ́ wá sàlásàkín ilà àwọ̀ àrọ̀ bí ẹ̀wọ̀n àwọn èèyàn mẹ́tọ̀ ò lè kóra wọn jọ kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àfi kó sì kẹ́ni wọn. wàlá kọ́msàtì ilà àwọ̀ sáà àdúgbò ṣe kẹfà wàlá àdẹ̀nà mìíràlíkà wàlá àkìsàrọ̀ ilá búwa márùn àyìnà máa kánú ó ní wọ́n kéré sí yẹn àdúgbò jù bá ń lọ gbogbo gbogbo tí wọ́n bá wà pẹ̀lú wọn tó wà bẹ́ẹ̀ náà wà lé ọtí òkè àwọn tí wọ́n lọ ní aṣẹ́wó nù wọn só tó máa bẹ̀rẹ̀ náà nígbà wọn bá ṣe bó ṣe nàbí wèrè ti kọ́ lọ́pọ̀lọpọ̀ wèrè ti ẹkẹ́ ni ó ó ti kọ́ lọ́pọ̀lọpọ̀ kí n tó débi àlẹ́ ààlá tí mo dùn ó yẹ kí n tó rọ́pò ti gbàgbé kí ló yẹ tọ́lọ̀ bá ń rò kò bí àti ọ̀sẹ̀ pé sábì hisma sábì hisma lọ́ọ̀hì sábì hisma lọ́ọ̀hì yàrá tó wà lọ́rọ̀ ṣùgbọ́n èmi ti fún bọ́lá ti ṣe náà sàbíhẹ́sìmọ́ arábẹ́kà ilẹ̀ àlá ẹlẹ́yìn ọlọ́run ó dìgbà míì sàmọ́n lórúkọ ọlọ́run ọba ààrẹ ọba tó ga jùlọ ọ̀gá zátán zátọ̀ ọlọ́run ọba dà òkè wípé ẹ̀dẹ́ lọ wa ọ̀gá kọ́dọ̀rọ̀n eléyìí kò sẹ́ẹ̀dì kan ní ẹ̀dọ́ ọlọ́run tó yà pẹ́ẹ́nu parí pàápàá ọlọ́run àkọ́dínwó ọlọ́run ipò iyì títóbi ọlọ́run ọba tó láàrẹ̀ ga tàbí ọ̀sọ̀ pọ̀ mọ́ òun yẹpẹrẹ ní ìlú báláyé mi ti àwọn tí ọ̀gá tó yẹpẹrẹ nínú táwọn èèyàn ń sìn wọ́n bu yìí kún àbí wọ́n bu yìí kún gbogbo alìmílà tá a jẹ́ mùsùlùmí kò sí olùwọ̀n ló wọ́ lọ́wọ́ ọwọ́ àkàjú ẹ̀dá rẹ̀ lọ bó sì wulẹ̀ kó tó kọ́ pàtàkì tó ọlọ́wọ́n bí ìṣẹ̀gbẹ́ irú agbára yòókù tó lè wà lọ́dọ̀ rẹ kó tó kẹ́kẹ́ lọ agbára ọlọ́run bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ kọ́ ó sì lò bẹ́ẹ̀ láyé sàbí hẹ́sìmọ́rọ̀ bí kẹ́kẹ́ ọjọ́ ti àníbínú sọ àpẹẹlú ọgọ́lọ́ àátẹ̀síwájú lọ́sẹ̀ tí mo sùn hàn kọlọ̀